sọ́nà òun náà ni mùsùlùmí ló fi ń kọ́ sí àwọn ṣíìsì mùsùlùmí oníranran agbègbè òní mùsùlùmí ló fi ń kọ́ sí àwọn kẹfìrí tí ẹ bá débi ìnáwó mi nípa pé wọ́n ń ṣe ìgbéyàwó ẹ nífẹ̀ẹ́ mẹ́yàtọ̀ rẹ̀ sí ìgbéyàwó mùsùlùmí àbí títí kẹfìrí mùsùlùmí ni oníranran ọ̀rọ̀ èyí tó ṣe pé ọgbàjúmọ̀ pẹ̀lú àwọn kẹfẹ́rí òun náà ni ó kún ẹnu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì lónìí ṣùgbọ́n tí ọ̀hún bá ṣàyídá bí kò sọ pé ọlọ́run ọba yóò gba àkóso tó sọ pé àkóso bó tilẹ̀ kí ó kéré máa kò sí lọ́wọ́ ẹnìkẹta débi pé ọlọ́run ọba yóò padà wá gbà lọ́wọ́ rẹ̀ àbí orí ọ̀fẹ́ lórí gbà gbogbo àwọn gbólóhùn yìí ó ní mùsùlùmí ọ̀làkà kan káàtì ẹ̀ pé níbi ọdún àti níbi àwọn onírànra nǹkan èyí tó ṣe pé tí a bá wò ó á rí i pé àwọn kékeré ni wọ́n ṣe kò sí nínú ìṣesí mùsùlùmí kékeré lọ́gbàdúmọ̀ pẹ̀lú ẹ̀ kékeré ni wọ́n màmá tó ṣe pé onírànra ẹ̀ rí nínú alukur'an nínú sunna nabi wa muhammed sallallahu alayhi wa sallam ló ṣe léyìí léwọ̀ ìmọ̀ àkọ́ṣe àwọn míì tó yàtọ̀ sí mùsùlùmí ó yàtọ̀ sí ìlànà ẹ̀sìn kódà ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọkọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam fún rẹ̀ látàrí pé a ti fi ọ́ sórí ojú ọ̀nà èyí tó jẹ́ ojú ọ̀nà òdodo ojú ọ̀nà èyí tó ṣe pé òun náà ni kò sí irọ́ níbẹ̀ ó anábì sallallahu alayhi wa sallam kọ́ tẹ̀lé má tẹ̀lé ojú ọ̀nà mọ́ àwọn aláìmọ̀já wọn ọba lọ́pàá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti báyìí. bákan náà ọlọ́run bá sọ fún wa nínú al-Qur'an nínú suratul Hajj pé ká má dàbí àwọn tó gbàgbé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tí wọ́n fọ́nú fọ́ra kó níbi ìrántí ọlọ́run ká má ti kọ́ sí wọn níbi àwọn nǹkan tí ń ṣe sí ọ̀dà látara ilé wọ́n gbàgbé ọlọ́run wọn àti ọlọ́ọ̀bá wọn lọ́sẹ̀kan àlámẹ̀rí ọlọ́run ọlọ́ọ̀bá náà jẹ́ kí wọ́n gbàgbé tí ó ti wọ́n láǹfààní nǹkan tó èèyàn ṣe títí ojú rẹ ọlọ́run ní ayé àti lọ́jọ́ gbèdè àlùkìyàmà. àyà méjèèjì yìí wọ́n jẹ́ pé pé ní kó máa kọ́sẹ̀ ìbàjẹ́ táwọn kan tí wọ́n ti ní òkú lọ́yà àǹfààní ọ̀rọ̀ àlejò ọmọ àtẹ̀ tó kọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ sọ́dà àti ìgbàgbọ́ àgbọ̀fẹ́rẹ̀ ilé nígbà tí ó rọ́pàdà yá ẹ̀yin tẹ̀ jẹ́ mùsùlùmí ẹ máa tẹ̀lé ìlànà àwọn ẹni ìdúwájú yìí àwọn tó akú níṣẹ́ ọ̀dúwájú yìí. kódà tọ́jà ti pé ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá ń gbé báyìí bó ti wulẹ̀ kó kéré ma bó ti wulẹ̀ kó pọ̀ ma ẹ máa kọ́ sí wọn níbẹ̀. àlẹ́ mi tọ́jú mi ní pé kódà ẹ bá wọn bá wọ ìwà sílé tí ó ti rẹ̀ ó fi kọ́tù ẹ̀yìn náà bá wọ̀ ọ́ látara pé ẹ máa kọ́ sí wọn. àwọn tọ́jú àti ìrọ̀ àkàṣẹ tó pọ̀ fún ọmọ àdìbò sẹ́lẹ̀ wọn wá sọ pé àwọn tí ọ̀hún tíwáì láti sọ fún wa òun náà ni àwọn ìyàwó ní jù àti nàgbà àwọn tí àti ìdílé yóò ṣé àwọn ní ọmọ ẹgbẹ́ àpàdà máa kọ́ sí nígbà tó bá yá àlejò tó kọ́ àlùsọ́ náà lè pe bámẹ́n ta ni yóò tó jẹ ìyẹn ni pé àlejò tó kọ́ bá wà lọ́sọ́ náà ọlọ́run láti jẹ́ kó yẹ wípé òun lọ́kọ̀ mùsùlùmí lọ́wọ́ àfihàn rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n àwọn àṣìṣe rẹ̀ ìṣesí tí ó fi máa jọ àwọn àgbègbè yìí ni lọ́wọ́ àkọ́sí àwọn àgbègbè yìí níbi àlámọ̀rí ẹ̀sìn wọn níbi àlámàrí bí wọ́n ti ń tẹ̀mí ètò sí pé kò sí ojú rẹ̀ náà bá wọn sàánù ọ̀sánlá níbẹ̀. Àlejò ọmọ Hànfẹ̀ ó kọ́ wọn wá ní ọ̀sẹ̀lẹ̀. Ó ní ọ̀gá Hànfẹ̀ nínú ọ̀rọ̀ ní ìtọ́wọ̀ nínú Súnmọ́ Àbìdà olùyẹ. Èyí tí yí èèyàn tó bá ti kọ́ sí àwọn èèyàn ká sí ẹ̀sìn Mùsùlùmí. Òun náà ó ti dára wọn, wọ́n jọ lẹ́sẹ̀ ni. Àdéhùn náà jẹ́ pé ìwà ìpè ìkọ́sí kékeré níbi ìdásọ́sẹ́ pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ pé àwọn ni wọ́n máa ṣe ìwọ̀lọ́jẹ̀ nínú ìsìlá. kí eléyìí ó lè rìn dáadáa àyèmáyé àwọn ìṣesí kìí ní àdéhùn sọ́wọ́ ọlọ́wọ́ àìwọ̀sẹ́lẹ̀ ló fi ilẹ̀ àbíkọ́sẹ́ pé káwọn mùsùlùmí ó ti bá mi láti lè fi mọ́kànlá àwọn kékeré tó jẹ́ pé yọrí pé ìwọ ni kí mùsùlùmí ọmọ afárajọ kékeré níbi àlámàrí ẹ̀ torí pé ìmá sí ọ̀sán kálá sókolo kò sí nínú ọmọlúwàbí débi pé ọ̀rọ̀ wà nínú ẹ̀sìn lẹ́yìn ọba sẹ́sìn ó fi dáhùn kan mọ́ nípa ẹ̀ ó sì ṣe níṣe tí ó fi orí orí ọlọ́ọ̀ba ní ayé àti lọ́jọ́ ìgbéjà ìyáàmà ṣùgbọ́n ká máa tẹ̀sí díẹ̀ ká ló máa fi ìkẹ́ bí ìkan ẹ̀sìn sílẹ̀ وفيها تسميه للدعوة لا يسمى الإسلام للتعليم a wọ́n ti kí ó tó ní pé à ń ọ nígbà tí lérò pẹ̀lú wọn yìí pé báwo la ti fẹ́ máa ti àwọn èèyàn níbi ìran kó kálukọ́ máa dá ìmọ̀ àjọ. a rí nínú àwọn èèyàn tó sọ pé láti lè yí káwọn èèyàn mọ̀ ìgbé àsìkò òun tó bóyá àdìsá àdìá fẹ́ẹ́ mọ́sálásí tó ṣe pé lásìkò òun bá ti tó àtàlínà àdìá sókè ni. táwọn èèyàn bá ti rí àdìá wọn ò lè máa sọ fúnra wọn pé àsìkò òun ti tó eléyìí ọ̀fẹ́ àlejò tọ́kọ̀ ọlọ́run àdọ̀sẹ́là lọ́rùn tó. àwọn míì sọ pé ẹ tá a lè ṣe ní pé ká máa tọ́ kiri. àlejò tọ́kọ̀ àdọ̀sẹ́là kò tó fara léléyìí ọmọ rẹ̀ pé nítorí wọ́n fi fara mọ́ ni pé torí ìṣesí àwọn ìyẹ̀wò nínú àwọn júùsì ẹ máa ń ní ẹ máa ń tọ́ kiri. àwọn míì tó ń dàrí pé wọ́n yá ká máa lago lọ́sẹ̀ kò wọ́n bá ti tó lọ́yẹ́ àwọn yóò sì mọ̀ yí pé àsìkò ọ̀run tó nà. àníbi sọ́kọ́ bá rẹ̀ lọ́sẹ̀dà ó tó sanwó ilé yẹn ọ̀rọ̀ àdìsẹ́ sí àwọn ṣèrè yóò nà. àdìsẹ́ yìí ó kí àgbẹ̀ yìí pé àníbi sọ́kọ́ bá rẹ̀ lọ́sẹ̀dà wọ́n rí sẹ́sẹ̀ àwọn ìmọ̀ràn tí wọ́n wáyé torí pé farajọ àwọn kìtìrì tí ń sọ̀rọ̀ yìí pé ẹ̀sìn islam ẹ̀sìn tó ní kí ọjọ́ wà kékeré ni táyé dáadáa ní ìpọ̀ ó ní eléyìí ni wọ́n wà tó fi ajá sí pé màláìkà ìkọlára àwọn tàbí àlẹ́wà mohammed sọ́dọ̀ àmọ́sẹ́dà tí orúkọ rẹ̀ jẹ́ abdullahi ibn zayd tí ó fi wá nàlá pé màláìkà wọn bọ̀ ó sì kàn níbi àti ìpinnu yìí ó sì lọ́ba àlẹ́wà mohammed sọ́dọ̀ àmọ́sẹ́dà àti ìtọ́jú aláàrẹ alóòdodo lọ́kọ́ ìlànà torí pé ọmọ tiẹ̀ tún já sókè ju tiẹ̀ lọ rọ́bàrún náà fẹ́ pé òun náà la ìró àlá bẹ́ẹ̀. nípa sáfẹ́ ló bẹ́ẹ̀ ni pé síwájú kí aláyé ọ̀tọ́ wá kí aláyé ọtí tó kọ́ ni pé aláwòdó ni lẹ́sẹ̀ pé ìyàn ìlànà àgbàdo ti kíkọ̀ lẹ́sẹ̀ lẹ̀. ayẹyẹ onírànà àmàrà lọ́wọ́ tí aláyé fi kò dànù látara ike kọ́ńparajọ ìtòlí. bákan náà láti àlámọ̀rí ọ̀mí àní sọ́mọ́ wà lọ́sọ̀lá oníkẹ́ àwọn tó ti síwájú yín àwọn máa ń mú sàárè àwọn ànábì ọlọ́ọ̀bá wọn àtàwọn ẹni eré inú wọn wọn máa ń sọ di ilé ìjọsìn wọn á máa gbé ilé ìjọsìn sí ibi tí sàárè wà tí wọn lọ máa jọsìn níbẹ̀ ẹ̀yin o ẹ̀ gbọ́dọ̀ kọ́ fún wọn rárá torí pé ìmọ̀ sin ọlọ́ọ̀bá síbi sàárè wà yóò tún yín lọ síbi ẹ̀bọ̀ kódà kẹ́ lọ́sẹ̀ ẹ̀tọ́ àti ìsàlẹ̀ òkàtẹ̀ lọ́wọ́ pé ìyẹn wá sórí láyà ó tún adájọ́ ibi ẹ tí ọ wà nínú sàárè yìí pé eléyìí ẹ̀bọ ni èdè ó mọ ẹ̀bọ nínú islam. àyẹ̀bí tó kọ eléyìí látara pé yóò ṣokùnfà torí pé lára tó ṣokùnfà sí àwọn ẹni ìtọ́jú fi ti ẹlẹ́bọ nù àyẹ̀bí kọ̀ fún àwọn adájọ́ mùsùlùmí láti lè má pàdé wọn. tábàjọ́ wà látàrí àwẹ̀ àpèjúwe díẹ̀ nínú rẹ̀ náà àyẹ̀bí tó kọ̀ wọ́n wà ó ní pé ẹ̀yìn gbà àwọn kèfèrí náà ń fẹ́ àwẹ̀ ṣùgbọ́n tí ó ṣe yàtọ̀ láàrin àwọ̀ ẹsẹ̀ yín sí àwọ̀ ẹsẹ̀ wa òun náà ní kẹ́ẹ̀ máa jẹ sàrà. àdébí kókó ọmọ wa ni wọ́n sọ́jà tó ti kó kẹta ní pé àwọn bíi ń fẹ́ àwẹ̀ kò fi àwọ̀ ẹlẹ̀ ìgbà tó ṣe kí ọmọ wa máa láṣẹ yìí. ṣùgbọ́n ìdí òde kí yàtọ̀ ó wà bẹ́ẹ̀ ó ní pé àwọn tí ìyẹ̀wò ìjẹsàrí ni wọn ṣùgbọ́n yóò máa jẹ sàrà. kìí ṣe ẹni tí máa ń pọ̀ sí ẹlòmíì yálà nínú ìjọsìn ní o àbí ní ibi alábàárí sí èsì la láàrin lẹ́yìn náà òun ni àlejò mohammed sọ́kọ́ àdùsílẹ̀ nígbà tí ó gbà wẹ ọjọ́ kẹwàá nínú oṣù muhammad. àlejò sọ́kọ́ Bẹ́ẹ̀ yàtọ̀ sí èyí táwọn ìyàwó ní ṣe àníbi sọ́kọ̀ bá lọ sọ́nà pẹ́pẹ́ òun ó fi ọjọ́ kẹta tọ́jú. Èyí náà tó jẹ́ bóyá wáyé pé kò rújú rárá pé mùsùlùmí ọ̀rọ̀ gbọ́dọ̀ kọ́ sí kẹfìrí bọ́ọ̀lù ọ̀rọ̀. Ìyẹn níbi àdámàrí ìjọsìn tábà tó tọ́ síbi àdámàrí mi sí èsè sí ìjọsìn. Oníran àwọn àpèjúwe náà ló tó wà tí àníbi sọ́kọ̀ bá wà tó ti ń kọ̀ fún wa láti máa bá àjọ kékeré tó ṣe pé wọ́n rí ìyàrá ẹ̀ gbà pé mùsùlùmí lélẹ́yìn àbí kékeré yálà níbi ìsọ̀rọ̀ àbí níbi ìṣe àbí nígbà tí máa ń ṣèjọsìn àbí nígbà tí máa ń ṣènáwó tí wọn ò ní má yàtọ̀ rẹ̀ sí kékeré ìwọ̀n lélẹ́yìn jẹ́ nínú ìsìlẹ̀ àbúrò náà ó ní pé àdébìsọ́gbọ̀n wọn wà lè wọ̀ ó rí àwọn àǹsọ́ọ̀ àwọn àṣọ́rù ni àwọn àtàlẹ́ tó wà ní madina tí wọ́n gba ẹgbẹ́ ọmọ hamlet ọkọ̀ àgbẹ̀sọ́lá àti àwọn tó wọ́n láti mẹ́kà sí ìlú madina tó wọ́n tẹ̀sẹ̀ láti gbà wọ́n láàyè kí ẹ islam kò lè tọ̀tà. àníbi ìwé orí wọn tó funfun tí wọ́n dá yẹn àníbi ìsọ́kọ̀ àgbẹ̀sọ́lá wọn pa wọ́n láti gbé hásìrò wọn tó fèrò ẹ̀ta ìrànyìn tọ́wọ́ ti dé nǹkan pupa ẹ̀lẹ́dẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ tọ́lá ti ṣe èyí tó jẹ́ yẹ́lò ní ẹsẹ̀ wàhálà ìwà àlẹ́ ìgbà kẹ́yìn omi lè yapa sí àwọn tó jẹ́ yòówó ní àtìlẹ́yọ torí pé àwọn ni wọ́n yé dá ìrùn wọn. ìyẹn lásìkò ànábì wa muhammed lọ́kọ̀ ọ̀rọ̀ àlùsọ́là tó fi má di àfihàn àlẹ́ni sọ́kọ̀ lọ́wọ́ àríwọ̀sọ́là lóde ẹ̀yà ẹ̀yà tọ̀gẹ́dẹ́gbẹ́ sáwọn sí èsì mùsùlùmí. àkókò máa náà wá sọ fún ànábì wa muhammed lọ́kọ̀ ọ̀rọ̀ àlùsọ́là nínú mẹ̀sínà sí ọ̀rọ̀ yìí àwọn ìyẹ̀wò ní àwọn èrò yòó wọ́n máa wọ ṣòkòtò ní àníbi tó ń sọ láti sọ́nà jọ pé ẹ̀yin máa wọ ṣòkòtò kẹsì máa ró èrò pẹ̀lú ẹ̀ kẹ́ẹ̀bí ẹ̀sìnkí kẹ́ẹ̀bí lè yapa àwọn ìyẹ̀wò ní. àníbi tó ń sọ àbúrò mọ́nà lọ́dún pàtàkì yìí wọ́n máa tó sọ fún tó sọ àwọn

tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti ṣe lónìí tó ṣe pé yọ̀rẹ̀ àwọn afáàní wọn dá wọn bọ̀ sí i. bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀dọ́kan wà ní ti lọ pé wọ́n dá wọn bọ̀ sí i kìí ṣe súnà lẹ́yìn ọmọ àkàbẹ̀ lọ́wọ́ bá àlọ́ sọ́dà torí pé wọ́n kọ́ sí àwọn àpòkì ìka. ìrọ̀gbà tí wọ́n yóò fi lẹ̀ pé àyọ̀kọ̀ ìyàdàgbàlagbà nígbà tó ń ṣe àgbàlagbà owó dá fún ọ̀gbà sí ọwọ́ pé dèdèrèkẹ́ nínú àwọn tí kọrin ọwọ́ dá ọ̀gbà sí oníwàkọ̀ọ̀lẹ̀ fẹ́ gbé àtòdìjẹ́ nù kọ́nà ọ̀gbà kọ́sà lọ níbẹ̀ sàbí pàtàkì yìí wọ́n sọ fún àdébí kọ́kọ́rọ́ àdébí náà pé àwọn ìyàwó ní wọ́n máa pa irun gbọ̀n wa ni wọ́n wà á da irun mú sí tí ó gùn àdébí kọ́kọ́rọ́ àdébí náà sọ pé ẹ̀yà pa wa pẹ̀lú pé ẹ̀yẹ dáhùn sí kẹ̀sì máa fa irun wọn ni. àdébí yìí náà wọ́n lè wọ́n pé àdébí wọn máa ń bẹ̀ kọ́kọ́rọ́ sọ́jà ó ti wá lójú kòkòrò láti lè mọ́kọ́ sí kékeré yálà níbi àbí níbi ìrètí bó tilẹ̀ kọ́. Bákan náà, Hánàtì ọmọ Amádé ọ̀dọ̀ ọmọ wa ìtọ́lára tàbí Anábì wa Muhammed lọ́wọ́ bá àlùfẹ́sà mi. Nígbà tí Anábì tí ó wá sí ìlú Màdínà ọmọ ọdún mẹ́wàá lọ wà nígbà náà tí ààrẹ ti mọ wá láti wá máa gbé ọ̀dọ̀ Anábì wa Muhammed lọ́wọ́ bá wà àlùfẹ́sà mi. Tàbí pàtàkì yìí, ó ní pé nígbà ọba àwọn ará mẹdínà tó ṣe pé tí wọ́n ní ọjọ́ méjì ga tí a fi máa ṣeré tí a fi máa ṣeré tí a máa ń ṣàjọyọ̀ níbẹ̀ bí ọjọ́ ọdún. àníbi tó sọ̀rọ̀ àyọ̀tọ́ lẹ̀ wọ́n fi wọ́n léèrè pé ọjọ́ méjì tẹ sáyà lọ́sọ̀ yìí tó o ti tẹ̀ ẹ́ síwájú kátólì mùsùlùmí látìgbà tá a ti wà ní ìgbà ìmọ̀ká tá a ti wà nínú ìṣeré wa láti dá yàtọ̀ sọ́tọ̀ tó ní pé a fi máa ń ṣeré ni a fi máa ń dáwọ̀ ọ̀nà lè ṣiṣẹ́ bí ọdún. àyẹ̀lí sọ́tọ̀ wà wà lọ́wọ́ sọ́dọ̀ sọ pé ibẹ̀ ti di mùsùlùmí o èyí wọ́n ti pa wọn. torí tí ọmọ ọba ti fún yín ní ọjọ́ méjì míì tọ́yàtọ̀ sí àwọn ọjọ́ yìí òun náà ni ọdún òtún àwẹ̀ àti ọdún òdíyà àdìsí ẹjọ́ kó yẹ wá ní pé gbogbo àlámẹ̀rí tó yẹn bá ti ṣe é pọ̀ tí wọ́n ti tó tó di mùsùlùmí nínú àwọn àlámẹ̀rí tó jẹ́ ti kèfèrè tí wọ́n mọ̀ wọ́n mà yálà eégún orin wọn ti lé yín tẹ́lẹ̀ àbí orun wọn ti nígbà tí yẹn bá ti di mùsùlùmí tí ó fi jẹ́ mùsùlùmí tí ó fi wà lẹ́nà gbogbo àwọn àrégbèrè yóò fi lẹ̀ ọ̀gbọ́dọ̀ pé pé àgbà ló ń òun ọ̀sùn tó máa gbé wọn pé yẹn máa ń ti bẹ́ẹ̀ ọ̀dà bí ẹni kó rọ̀ fún wa sí omi papọ̀ ni bẹ́ẹ̀ ní kò papọ̀ mọ́ra wọn. sọ èyí ò lè gbé èèyàn lójú orí ọmọ ọba tó ti lè kọ́ wọn. èèyàn ti wàhálà ní kọ́nà ọba kọ́sà nù wa. mùsùlùmí kìí ṣe sí máa da àdàpọ̀. ẹ̀sìn islam kìí ṣe ẹ̀sìn sẹ́yìn máa da ẹ̀wà àti òkúta papọ̀ mọ́ra wọn. bí kò ṣe pé yọ ọ̀dà wà gbogbo àwọn àlámọ̀rí ìgbà ìmọ̀gá tá a bá ti sàkíyèsí á lè léyìn pọ̀ lọ́dọ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá ni gbogbo àwọn ìkẹta àti jogún bá ti wájú tẹ́lẹ̀ àti sọ́dá ti fi rẹ̀ kódà àwọn míì tó ti sọ́dá ti máa fòwò tẹ̀ ló kọ́ pé àwọn ti sọ́dá lárugẹ. tẹ́sí tó rí ẹlòmíì tó sọ pé èyí ò ṣe gẹ́gà ní bàtà alẹ́ yorùbá ni tí wọ́n yóò kó tó di pé ìsìláàmù dé aláṣẹ látà wa bá a ti ṣe tẹ́lẹ̀ èyí tó yẹ àṣà tó bá ti sa kó ẹ̀sìn mùsùlùmí kọ́lọ̀ tí yóò wá gbájú mẹ́sìn bó ti tọ́ àti bó ti yẹ. ìyẹn náà pẹ̀lú ọ̀rọ̀ tí alẹ́sọ̀rọ̀ máìkì sọ yìí nígbà tí ó rí àwọn àtàbí alẹ́yọ̀ mohammed sọ́kọ̀ bá àyọ̀sọ́jà sí àtàbí ìrírí wa lẹ́rìí ṣe sí yìí tó ti wọ́ ilé ọjọ́ pé wọ́n ṣe èyíkéyìí ayẹyẹ èyíkéyìí kọ́wọ́ dùnú àbí ìdá ọjọ́ kan yàtọ̀ sọ́tọ̀ tí yóò fi máa sọdún ìwọ̀n nínú ìsìlámù tọ́ba ti yẹ ní ọdún méjì ní pé àlejò lọ́pọ̀lọpọ̀ ìwọ̀sọ̀rọ̀ àjọ ìkọ́mẹ̀jì. ìyẹn ó ní áfíríkì àkíyèsí ẹnì kọ̀ọ̀kan wa pàtàkì jùlọ àwọn tá a yí ọ̀dọ́ gbogbo ara rẹ̀ pé lọ́ọ̀dì fourteen tó jẹ́ february oṣù tá a wà yìí á ti máa gbọ́ lórí tẹlifíṣàn lórí rédíò ọdún àbí ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ fún olólùfẹ́ tẹ́tẹ́ pàṣẹ ẹ̀rù ní ọ̀ma ìbílẹ̀. ìpínlẹ̀ eh, ọjọ́ yìí àwọn arógun wọn ni eléyìí sì ní ìtọ́ ọ̀rọ̀ ni kò ní ìdí àlọ́ lẹ́sìn kankan kò lè gbọ́kù rẹ̀ láàrin ìṣẹ́jú kan yóò pè é kí ni ìpínlẹ̀ palestine wá fún ọ onírànà nǹkan tó fà á ọlọ́wà èyí àwọn wà nínú oko wọn tí wọn ò yó nígbà wọn ti kiri yó ẹ̀sìn làtàràníyà ẹ̀sìn kìrìsìtẹ́nìtì nígbà tó ṣe kí ẹ̀sìn tani tó rí pé òtítọ́ wọ̀ kàmára ọ̀yàtọ̀ sí ẹ̀sìn islam a ti ṣàlàyé ó ti dá sí pé ẹ̀sìn yìí gbogbo ìkéyìí kan inú kójọ torí pé wọ́n ti kú òní lánàá bí ànábì ẹ̀sà àríyé sọ̀láṣọ̀ ọ̀sẹ̀lẹ̀ bí ó ti mú wa wọ́n gbà á mọ́ wẹ́kọ̀ọ̀mẹ̀ ìyẹ́fà ti dá sí pé wọ́n ń ṣe lásìkò yìí náà ó yà pé àwọn ọjọ́ yàtọ̀ sára síra wọn táwọn kékeré yàtọ̀tọ̀ fún ọjọ́ yìí ṣùgbọ́n èyí tó kọ́ máa ń ṣùgbọ́n láti ti lọ nílẹ̀ nàìjíríà yìí òun náà ni february fourteen tí wọ́n ń pè ní àyájọ́ olólùfẹ́ tó ń kálukú tí wọ́n máa wọ aṣọ pupa àbí ìmọ̀sẹ́ǹdì mẹ́sẹ̀gì síra ẹni láti lè máa kíra asámú àbàjẹ́ èyí tó ti gbé ọkọ̀ níbẹ̀ ìfarajọ kékeré tó ṣe é pé ìwọ̀lọ́jẹ́ níbàtú sí àwọn ẹ̀rí èyí tá a ti sọ lọ. Iná fà á tí àwọn èèyàn fi máa ń kó sí nǹkan yìí tí ọ̀rọ̀ láti sí tí ọ̀tá fà á ní tẹ̀tẹ̀. Sọ àyèmọ́lẹ̀ ìfẹ́ anilọ́sẹ̀ pé ọmọ ènìyàn lórílẹ̀ ayé ti lè sàǹfààní fúnra wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ láàrin ara wọn. Ṣùgbọ́n dípò ká gba ṣe gidi lọ́dún àwọn míì tó ṣe pé ọlọ́run tó ṣe pé kí wọ́n lọ síwájú àárín ìgbà ìgbàkúgbà ìrọ̀lọ́gbà. Àwọn ọ̀gá kóò ní àtẹnimà láti ṣe nǹkan mèremère tí ìlú wo fi dáa àbáwọn tẹ wọn àwọn náà nígbà báwọn ẹgbẹ́ nìkan ṣe ń ṣerun àbẹ́ nìkan ṣe ń wọ ṣòkòtò àbí orin tọkọ gbogbo àwọn kan sí ọ̀dọ́ àlèyé ṣùgbọ́n kí ni wọ́n sàǹfààní ọ̀dọ́ nínú ẹ̀kọ́ rẹ̀ á rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé kọ̀ látàkùn yìí nǹkan yìí kọ̀ sàǹfààní kẹ̀kẹ́ bẹ̀ bí kò ṣe pé aburú ni nínú ẹ̀sìn torí pé ìfarajọ àwọn àgbègbè tí mùsùlùmí ò sì gbọdọ̀ bá wọn lọ sí kódà gbogbo nǹkan tí wọn fi máa ń sayẹyẹ ẹbí òdòdó àtàwọn oníranà nǹkan tí wọn fi ń ṣe mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ bá wọn sàn án torí pé òun náà tó fún wọn lọ lérò kí ló bí kí ló fà á tí mùsùlùmí fi kó sínú ìkọ́sí nǹkan àkọ́kọ́ bẹ̀ àyùmọ̀dá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ọ̀làkàkọ́ ẹ̀sìn rẹ̀ náà yóò ṣe lówó lọ bó ni ó ṣe dèèyàn pàtàkì ṣùgbọ́n bó ni ó ṣe là nínú sàárè àti lọ́jọ́ gbélé àti ẹ̀mà ọ̀pọ̀lọpọ̀ lákàtọ̀ ẹ̀. ìyẹ́pọ̀ ni wọ́n ti pé àìmọye nǹkan tí ọjọ́ tó ti sí mùsùlùmí lórí pé tí wọ́n bá tọ́ ní tiẹ̀ yóò lọ à pé gbogbo kan náà ni àbábọ̀nrin kí lọ́ba torí pé kò ní màtẹ́sìn. ìtò sì fi látọwọ́ òbí ló ti wá torí pé ọmọ tẹ́ ẹ ti sínú ìlànà tẹ́ ẹ̀fẹ̀ kọ́ ẹ̀sìn tó gbogbo gbàgbà yìí náà ni ọlọ́mọ ìgbà tó bá dé sùn èmi ó tún lè bá débi pé ọlọ́mọ àti ẹgbẹ́ òkùnkùn débi pé yóò tún wá jẹ́ ìbànújẹ́ fòbí nígbà tó bá dọ̀la tó ọ̀ràn yẹn ni fòbí láti lè kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ti pa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yẹ kọ́ mà débi pé àwùjọ tó bá káfà ìlọsí láyé kájí lọ́la ọ̀rọ̀ tí ò ní sílẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn. ẹni wọ́n lé ìkó láti fi tẹ̀lé bẹ́ẹ̀ kọ̀lẹ́ ìgbẹ́ta ṣùgbọ́n tí wọ́n bá ti náà tí wọ́n bá lọ lọ́ta. àbí ìgbè ló ṣe ẹnu bí ètò ìpèsè lórí lọ́sọ̀ọ́